وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين ابي القاسم نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد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 حمدا لربنا على نعمة الإسلام وعلى أنه جعلنا من أتباع خير الرسل محمد صلى الله عليه وسلم هو الرسول الأمين سماه ربه سبحانه وتعالى بالأمين وأنه بما ثمنه ربه سبحانه وتعالى من الأمانة العذر ليس بضنين ولا بضنين صلوات ربه وسلامه عليه وهذا الرسول سن لنا سنة خير على قوله صلى الله عليه وسلم تركت فيكم شيئين ما إن تمسكتم بما لن تضلوا بعدي كتاب الله وسنتي ما هي طريقة رسول الله صلى الله عليه وسلم في قبر الميت وأي دعاء ينتفع به الميت وأي صدقة ينتفع بها الميت لأهل العلم في هذه المسألة تفاصيل وقد ذكرنا بعض أقواله في الخطبة الماضية فاليوم إن شاء الله تعالى تستمر هذه الخطبة فتكون صلة المعقيد بالحاضر ọ̀pá ni wọ́n bá ń sọ ayé sùn ní. atọ́ra ní kúndúrà tó tẹ̀lé fún anábì sọ̀tọ́tọ́ àwọn ìgbàlódá ẹ̀gbọ́n ọba tó àwọn ẹ̀jẹ̀kẹ̀ fún wa ọlọ́ọ̀bá sàlẹ̀ tó kí anábì wa bá ní sàlẹ̀ fún ọ̀la rẹ̀ àti àwọn àtẹ sọ̀hábà rẹ̀ kí àwọn Allah subhanahu wa ta'ala fáwọn tó ti lọ sáájú àti fún ka fi ìbẹ̀rù rẹ̀ ká sọ di láàrin àwọn àti ìyá rẹ̀ à ń bí Allah subhanahu wa ta'ala oṣù rẹ̀ nínú àwọn tó dá fún ìyá rẹ̀ mọ́jẹ̀bí àti ọwà mẹ́wọ́ àtàwọn òbí wa mọ́jẹ̀ náà tó dá fún ìyá rẹ̀ o wọ́n lájọ kò oṣù rẹ̀ àtàwọn ọmọ àtàwọn ìyàwó àtàwọn ọ̀rẹ́ wa àtàwọn wa wọ́n lájọ kò oṣù rẹ̀ ní ìjẹjọ àkọ́kọ́ wípé tí a fẹ́ máa ṣàlàyé yìí kó sì sún àwa náà níbi àsìkò ọjẹ́ fásitì fìtọ́ fi mọ̀ọ́dún ìlà òfàyè máa wú al-muslimun khususan fi hàlì madina kàfáwò sharafan wà kàfáwò tafaqquhan fi dínihim agbọ́n ìgbẹ̀mí tẹ́ mùsùlùmí bá gbọ́yé wọ́n mọ̀ kó lé o ìrìnàjò wọ́n mọ̀ yá òun náà ní tẹ́mi àti ìta ní oríkọ́ mẹ́ tá a wá ń ṣe yọ̀bọ̀ yọ̀bọ̀ òun náà ní kú bóòlù àṣẹ máa máa lè jẹ́ pàtí kú tán kí ni tọ́kùkù tí ọmọ ṣàǹfààní pẹ̀lú rẹ̀ nínú iṣẹ́ tó ṣe ní àtisẹ́tẹ́ lómi ọ̀sẹ̀ fún un ká mà á yékéyéké ká lè mọ̀ wípé àwa ń bẹ̀ gan mélòó àríṣe táàbà sí ń bẹ̀ mọ́ kí ló tún ṣe aláǹfààní tó fi já wípé ikú ọmọ dàbí nǹkan ìpọ̀yẹ́wọ́ bá yàn fi ṣe tiẹ̀ gbà ohun gan wọn làwọn èèyàn wa fi ń ṣe é jù kọ́dọ̀ ní ìkànnì ọ̀kọ́ tẹ̀ nǹkan rẹ̀ sórí igbá bí a máa fi ṣe ní láti fẹ́ gbọ́yé àwọn àsọtẹ́lẹ̀ kan bẹ tó kù bá sọ wọ́n máa ń wọ́n bí ẹni bí ẹni tí ó so ẹ lọ́lọ́ ó kún ọmọ rẹ̀ jọ bẹ́ẹ̀ bá ti sòkú mi gbogbo yín ni ò ní dá abúlé yìí ni ẹ sàmì ẹ sì wọ́n kílé nítorí pé tí Allah subhanahu wa ta'ala máa Allah bí àmì sultan èyí tọ́nà ọ̀bọ̀ ìyọ̀nù sí tí ò sí tí ò sì mú ẹ̀rí kan wá fún wa tá a rí tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àdébísà sálàm kò ní. bákan náà jàmáà tá a bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa ìntí èsù fẹ́ẹ́ fi jìrọ̀ rẹ̀ fún wa ẹ̀sìn òun lórí rẹ̀ ìdíṣẹ́ ìgbọ́n fẹ́ẹ́ fi jìrọ̀ ẹ̀sìn mọ́ wa lọ́ ó ní ẹ̀sìn àbí àwọn sọ̀tọ́lá ìdá jẹ́ àsìn ọ̀nì kásìn ojú rẹ̀ mọ́jà àṣẹ̀sí o lẹ́yìn àtàlìkì àmà mọ́jà àṣẹ̀sí o lẹ́yìn àtàlìkì àmà mọ́jà àṣẹ̀sí o Ànábì sallallahu alaihi wasallam ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà in tí òjò nísinmi torí èmi àti yìí òun náà ní bò la ṣe ní sẹ̀sìn láyé àti gbangba àlìkì àmà jẹ̀mọ́ra kí òkú òkú ká ṣe sàárà fún un irú sàárà wo sàárà mẹ́tò tọ́ wàláì sàárà mọ́ bí ṣùgbọ́n irú sàárà wo kọ́ láti dénú yẹn Ànábì sallallahu alaihi wasallam òun ní àwòkọ́sí wa àti bọ́rọ̀ àti sọ̀rọ̀ díẹ̀ níjẹ̀ẹ́dógún tàbákò kù sáré náà kí lójúṣe wa a sọ̀rọ̀ díẹ̀ níjẹ̀jọ kí tó lójúṣe wa lẹ́gbàtà láti pò bí sàárè rẹ̀ tán bákan náà Ànábì sallallahu alaihi ọlọ́rẹ̀ ìgbésà ní màmá rẹ̀ wò kí lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ asàlàyé tí ẹ̀mí jẹjọ bí Ànábì sallallahu alaihi wasallam kò sí bú ẹkún táwọn sọ̀hábà náà jẹ́ bá bú ẹkún kí ní pa sàṣà lẹ̀kún ó ń sọ ọlọ́ni Allah subhanahu wa ta'ala kò yọ̀ǹda fún mi kí n ṣàdúrà fún màmá mi pẹ̀lú ìkẹ́ ọkẹ́ yọ̀ǹda kí wá mi sàárè rẹ̀ nìyẹn nítorí wípé òkú sínú islam jẹmọ́ra ìfàǹfà kan bẹ ẹ̀yẹn jẹ́ àmọ́lọ́ wà padà sàlàyé ẹ̀ kọ́ mọ́ bà bí a kó nbí tá a wà yìí ìyá òbẹ̀bí àti bàbá nìyà lè kọ́lọ́ bá ní sàlùkù òkè ànábì wa ọlọ́run dàpọ̀ bá ní sàlùkù òkè ànábì wa níbo ni a wà ibi tí a wà yìí èmi àti níwà pé àwọn oore kò síbi tó wúwà kí wọ́n wà ju inú òkè ọlọ́run lọ ṣùgbọ́n ọlọ́run ọ̀sàtàlá tó jẹ́ káwọ̀ ọmọ wípé ń bá sí dáadáa fún yàn dáadáa lèèyàn fi máa san padà gbogbo ẹ̀dá tí wọ́n máa ń fi àìdá san dáadáa gbogbo tó bá dáwọ́lé ojú ẹ̀ náà ni ó ti ra ó kọ ni ó bàjẹ́ láyé tó tó dáàbì àmà ní àdéhùn ọlọ́run kí wọ́n pọ̀ lẹ́yìn kọ́ ọ wá fẹ́ dé yìí wò kọ́ jápọ̀ tí wọ́n kọ́ ilé máa dé jẹ wàláyì ọlọ́wọ̀ ìsílẹ̀ yóò tán abàdẹ̀ nílà àwọn àbúrọ̀bá fi máa ń sọ́lẹ̀ yorùbá pé bọ́ ọba máa ṣe tó máa sọ ó ti máa ṣe tínú ara inú ara lé dùn inú ara oko dùn bí ọba tó máa ṣe ó tún kó tún máa sọ lẹ́gbẹ̀rún kalẹ̀ yẹ o ẹ̀gbọ́n tó bá alábí òjì èrè wọn ní mọ́sálásí ìdáwà tó pé sẹ́bílà ilẹ̀ máa fi títí ra alẹ́ ẹjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀. táwọn èèyàn ọ̀bà sí wà gbọ́dọ̀ lọ́gbọ́n ní tó ń pè bẹ́ẹ̀ ó dun táwọn tó ń pè lọ. àlùsọ̀ sálà máa ṣe ó tún máa sọ sọ́kọ̀ lọ́wọ́ àṣà ọwọ́ á di àwòkọ́ṣe tọ́jọ́ wípé gbogbo ẹ̀ńtáyé rẹ̀ dánú kèfèrí wà ní àrùn kìnìkì ìsáyé kò ní sọ ni bẹ́sẹ̀ wò ní sísá tì mí o mi ò ń kọ́ rẹ̀ mo ti gbénu lé mi ní o club kí ló kí ló jẹ́ club kò ní ìpèlẹ́ sí ẹ̀sìn ni ó dì sí mi tòótọ́ tó ṣọ́ra yìí oúnjẹ ń jẹ àjẹjù ó dẹ́ jẹ̀rẹ̀ kú jẹ ẹ̀lọ́wọ̀ bá rẹ̀ bí ṣe lè kú sáyé rẹ̀ mo ṣe wà à gbogbo mẹ́sí máa ń para wọn káàkiri ẹ ní tí ìbàjẹ́ ìṣẹ́mi òun sáàdé rẹ̀ tí àti àbájọ́ ọ̀dọ́ ní díì ó ń ṣe pàṣí ìfúnlẹ̀tọ̀ ẹ̀ tí wá tó lè fún gift kún gan tó fún lára lè fi ń gbé àfẹ́mí àfẹ́mí lára ọkọ̀ fi ń gbé àfẹ́mí àfẹ́mí ìwà ìnẹ́bí náà ìwò dáṣọ ẹ̀ sallallahu alaihi wasallam kọ́dà nẹ́bí ọ̀sẹ̀ nǹkan rí lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá yá nǹkan tó bá fẹ́ san padà ì máa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ju tọ́ yá lọ tí èyí ṣe agreement pé yóò jù báyìí látọ̀dọ̀ ń tọ̀ ọ́ ẹ̀ńtọ́ yá nàbí ní nǹkan sọ wípé mẹ́wàá mọ́ yọ ọ̀fíọ̀bù lọ́sàn-án àdàbí ọ̀wà fún fifteen bá nàbí bá yá ọmọ ẹran yẹrẹ láyé sàn sallallahu alaihi wasallam inú fi wá yà mí lẹ́nu pé iwáwó làwọn àfáà ń wù kẹ́ àwọn tá a jọ máa kí òun lọ́wọ́ làwọn náà wù ẹ̀yin dẹ́ gbọ́ wá sí ìwáwó náà là ń wù tójú gbogbo wa wá ní kankankankan tí ò ti ẹ̀rọ ìtàlẹ́bí sì mú wá kọ̀ gbọ́dọ̀ sallallahu alaihi wasallam àjìrún àná tí wọ́n fi lẹ́fọ̀nà ilẹ̀ nígbà ń dé mẹ́ka ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mú wọn lẹ́nu àwọn àǹsọ́rí nígbà tí àdúgbò bẹ̀rẹ̀ sí sàlàyé ẹ má dúró tìyàn nígbà pẹ̀jú ẹ má sàdúró èèyàn àwọn kan bẹ tó jẹ́ pé wọn ò fà wọn lẹ́nì kankan lọ́wọ́ èèyàn mẹ́jọ ní jà sẹ́nì kan àdúgbò ni à látẹ́ǹsì ìlú wà ní ihim ilà àdúgbò à ẹ lè kámọ́tò dájà lé eléyìí ló ń wọ ọdọ eléyìí ló ń wọ ọdọ yọọmọ náà lọ́wọ́ ni o ọ̀dà kò burú ẹ̀jẹ̀ ara kọ̀ fún yín ẹ̀ ti sáàmù rẹ̀ bá ilé ọmọ ọmọ lọ ẹ tó fẹ́ gbá yàn ọ̀dọ̀ èèyàn mẹ́jọ wá ń jẹ́ àṣẹ nìkan wọn ní ọ̀dá nàìjíríà rẹ̀ pípa ẹ̀jẹ̀ akọ̀ one two three four ẹ bá ti kọ̀ one onímọ̀ ẹni lọlé. àwọn bọ̀ ó sọ́nà sọ́nà lọ́wọ́ àyọ̀sẹ́lá òun ni àwòkọ́sí wa. Thank you. Says rotten rọ̀ Wallahi, wallahi, lọ yìí wàláhì wàláhì àbámọ̀ pọ̀ nù sàárè ṣùgbọ́n wà láwọ̀ ọ̀mọ̀ túrù tọ́nà fún ànábì àwọn arí àpẹẹrẹ rẹ̀ nígbà tá a bá bá lọ́wọ́ borí ìṣẹ̀tọ̀ ló ń ṣe àwọn àyè kan bẹ téèyàn bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n sì ń bẹ̀ pẹ̀lú wọ́n lọ́pàá sí ayé rẹ̀ ọ̀ràn tó bá rí bẹ̀ lọ́pàá sí rẹ̀ lọ́rùn kí bàbá máàlù ní ti bá ti kú o máàlù ní ẹsìn sí o ṣé gbogbo ẹni tí mú wọn máàlù ní kí o ti yé ṣé gbogbo ẹni tí kí o yẹ náà lọ́fẹ́ lò ṣé gbogbo ẹni tí ń lò lórí nǹkan jẹ ààrẹ tó lọ́wọ́ pé lọ́jọ́ mi tí ọkọ̀ níbi sàárè bàbá bàbá kọ́ńkí ẹ bá kọ́ ní kéwú ẹ bá fi alẹ́ báyìí ìgbẹ́rẹ́ máàlù kan ló ti ń yá yìí òdìbà yóò tó ayé yìí ẹlòmí àmọ́ sọ pẹ̀lú ìgbarata ọsẹ ẹsẹnìkan náà sọ hábà wọn pè ní Bilal jẹsẹ Bilal wà tí yẹn o nígbà tí ìyẹn mú ìwọ̀n ń sọ̀rọ̀ ah, ànábì ah, ìyẹn lágbára kó tó di wípé oorun tí ó sùn padà ọlálàrí mọ́rù sábà wọ́n ń sàkátà rẹ̀ pé ẹ má pariwo mẹ́mọ́ o ẹ kọrí sọ́dọ̀ ọlọ́pàá ọba tó ní ẹ lọ ọbẹ̀ náà wò jù ìyẹn lẹ́yìn ọlọ́run tó jẹ́ wípé ọ̀dàdá tí gbogbo èèpẹ̀ ilẹ̀ Mẹ̀dínà tó fi dàbí eérú bí ìgbà tí inú ilẹ̀ jóná tọ́wọ́ jóná lókè níjọ́ náà lọ́hùn ẹ̀yìn búrẹ́dì òní Umaru máa ti jẹ pé aráàlú kankan ọ̀gbọ́dọ̀ torí ìmísọ̀kọ́ nítorí wọ́n sá wà ẹ̀ máa kó bọ́dẹ̀ ẹ máa fún ọ jẹ ìtọ́wọ́ wá jẹ́ èkó ẹ̀yìn búrẹ́dì ní wá ń tí jẹ èèyàn tó jẹ́ wáìtì tó jẹ́ lárúbáwá táwọ̀ rẹ̀ fi wá dàbí àwọ̀ mi tí wọ́n rù sí. ìjọba àti ọba lẹ́yìn tí dúkìá ní ìbá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó o tún wá ń bínú rẹ̀ pé ìbùkátà rẹ̀ òbí alátọ̀dọ̀ rẹ̀ àpẹẹrẹ pé òun yàn náà mọ̀ gbọ́dọ̀ bí ìmọ̀ náà èyí tí pápọ̀dà nàìjíríà sì ní wípé wọn ò fóònù owó nàìjíríà ti lọ níjàmbá àpàlẹ òkò jẹ́ kí ìwọ tó wà kó o gbé báwo bá ti lọ́dọ̀ bọ̀dá rẹ̀ wọlé lọ́dọ̀ rẹ̀ kó o sàlẹ̀ ó gbé bọ̀dá mi ní ẹ̀yìn tó wá pé fámìlì ìwà lè bá dàrú tẹ́ẹ̀ta ní oko gbogbo àwọn táàgì lè síndọ̀gbà ní jàmánà rẹ̀ kọ̀ kẹ́bí àwọn sáàsù kò sì kẹ́bí àwọn àfáàsù àwọn sáàgì kọ̀ọ̀kan wa ẹbí wa náà ní ọmọ bọ́sà gbogbo àdúrà náà ní ọmọ àtọ́kùnrin àtọ́gbàlagbà èmi ó dìbò wípé ẹ̀tọ́ ọ̀bẹ kà lèmi àwakọ̀ bó o ló kálukú ṣe fẹ́ẹ́ sí ẹ̀yìn rẹ̀ eléyìí kì í ṣe nǹkan tí wọ́n máa wá láyé alọ́bẹ̀ torí pé àwọn agbẹ̀rẹ̀gbẹ̀ àgọ́ ẹ̀sìn wáyé tá a bá gbẹ̀sìn wáyé ni kò lè sí lábì wa láyélájú pé tí àfa àlàbájọ ọba ti kírù sí bàbá wa la kò ní í wálé jẹ náà iyùn bẹ̀rẹ̀ ni àwọn èèyàn kan tààrù ìbẹ̀rẹ̀ nìkíni o ń bẹ lẹ́mí àwọn èèyàn kan àwa irú ta wá ló ń tọ̀ mẹ́ náà nínú ìsìláàmù téèyàn bá kú ní nàìjíríà wáyé ìbá àjẹpọ̀ lórí gbogbo ti mẹ́ nàìjíríà yìí wọ́n ò gbọ́dọ̀ gbogbo rẹ̀ lọ́mọ́ká lọ́mọ́ká gbogbo lọ́kí òsìlá abẹ́lẹ̀ sọ̀rọ̀ ní àgbẹ̀lẹ̀ ẹ̀kún rí àmì tọ́jẹ́ kápítà wọn wọn ò lè gbọ́ amọ́ká wà ní bákan náà àṣírí ẹ̀ wípé ibì kan bẹ tí wọ́n bá sí èèyàn bẹ́ẹ̀ o gbogbo tó bá gbé pàdé ọlọ́run ọlọ́run oríjì kò sí náà sùkàn pé ilẹ̀ bíbá ìdílé yàrá kú ẹ̀ bá ti sìyàn bẹ́ẹ̀ o ọlọ́run oríjì lẹ́yìn Mẹdínà èyí tó sì wà lórí tiẹ̀ náà kèé ṣe ibojì ibẹ̀ lànà ìsọ. وسرن من استطاع منكم ان يموت بالمدينه فليفعل حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما من حديث ابن عمر ان بالي ما كو مدينه tí bá ń gbé bẹ́ẹ̀ àbọ̀bá ti tàwa náà tó bá rọrùn kọ́ wá gbé bẹ́ẹ̀ tọ́lọ̀ rẹ̀ pé kọ́ máa bọ̀rọ̀ dọ̀ kó gbìyànjú ṣe bẹ́ẹ̀ o tó ní gbogbo ẹ̀ ń bá kú mẹ́dínà tó mú gbígbóná bẹ̀ mọ́ra dáná bí ìsọ nìyẹn tó mú tútù bẹ̀ mọ́ra dáná bí ìsọ nìyẹn tí ó sì dábẹ̀ ẹ̀rù tí sì ń ṣe tọ́nà ń fi lẹ́yìn ànábì à ń sì pẹ̀ fún gbogbo ẹ̀ ń bá ń kú sí mẹ́dínà nítorí wípé wọ́n rọ́ lè rí dáadáa. àwọn bọ̀ àdúgbò sọ́tọ̀ lọ́rùn ẹ̀ ọ̀sán lánàá ibi tí àwọn èèyàn wà á sá rẹ̀ báyìí ká tó kú yàrá dáadáa. tọ́mọ ànábì bá ti kú tọ́mọ ànábì bá ti kú báyìí wọ́n pàwé iṣẹ́ rẹ̀ nìyí ó sọ lọ ní kó o ní kó kankan fún wa ilà mi kàlà àti àfi nǹkan mẹ́ta nínú àdìsí àbí ọ̀rọ̀ ẹ̀rọ ní nǹkan kọ́ sọ́ra kò tí ń járíà sàárà tí ń sàn kí ni tùmọ̀ sàárà tí ń sàn yíyà sọ́dákọ́tù àlìbáàbí àjíwòhá gbogbo sàárà tí èèyàn bá ṣe tí ládàá yóò dùn máa wá sẹ́kù bí ìgbà tí ẹ̀sẹ̀ ṣe ń àwapọ̀ ìbéèrè mú tó wá wá pé tó bá jẹ́ pé sàárà àti ọ̀sán ní kán ṣé ládàá ló lè bá àgbóhùn òwúlò ewó sí sàárà àti ọ̀sán àtọ̀dálẹ́rẹ̀ àwọn ọ̀lẹ́ni sọ́ọ̀lẹ́ ìyẹ́dìrúlà àbókù yẹn kọ̀ máa rí ayé lọ yẹ́dìrúlà tó máa rí yẹn ń ṣàdúrà fún bàbá rẹ̀ àbíyá rẹ̀ àdúrà táwa wí ṣé wọ́n máa ń báyàn báyàn ṣàdúrà nínú ìsìlámù kí wọ́n rẹ́ǹtì èèyàn wa wọ́n láì kò sí lọ́tọ́ lọ́pàá nínú ẹ̀mí sọ́lọ́ bá ọ̀rọ̀ sílá ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ebi ń pa àwọn tó wà di ẹ̀sìn ìtọ́ wá fèmí ìjálà àwọn ní àfà ó ẹ̀yẹ́ láti fà ní ó eléyìí ọ̀sán tí ń ṣe yẹn ẹ̀dẹ̀sìn lónìí àwọn àfa kọ́dà mi ní olówó mi wọ́n tún ní àwọn àfa àkàtà ìpé oríṣi ọkọ̀ ní ọmọ fún wọn ní àwọn àfa láwùlà ilẹ̀ gúrúùpù ní láwùlà ninety nine million lọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n àbá sí ní olówó wọ́n ní àwọn ìgbìmọ̀ àfa láwùlà àwọn àfa àti áfíríkà bí àwọn àti áfíríkà sí. ebi ebi òun ló dìsáyìn gbogbo àwọn ọmọ ẹ̀yìn fáwọn èèyàn ìgbọ́wájú ọmọ ẹ̀dọ̀ lójú àwọn tí ó ń ṣàdúrà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ní ń bọ́ sí ó ti wá gbàgbọ́ pé ti Mr John náà bọ́ sí ìjẹ́ fẹ́ pé kálukú láyé wọ́n ti pẹ́ ìjẹ́ pé ọjà yìí lọ kọ́ńtà níṣẹ́ yìí. قبل خلق السماوات والارض بخمسين الف سنه fifty thousand years lọ́nà ti parí gbogbo tí ọ̀sẹ̀ láyé ìsàlẹ̀ kó tó dá sọ́nà àti yẹn kádàrá ìgbà olùsọ́nà lọ ojú lẹ lọ. tọ́ba jẹ́ pé kọ̀ọ̀bà rí bẹ́ẹ̀ ni kò sí tí wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn olóògùn tàbí àǹpawọ́dà tí ò ní bá yẹn túnṣe. tó sí ṣùgbọ́n ẹwẹgbẹ̀rún ẹlòmí ò nìyí tí mo bọ́ ọ̀sẹ̀ tí ọ̀bà rí bẹ́ẹ̀ tí ọ̀bà rí bẹ́ẹ̀ òun sì di gbègbè ẹlòmí lè sọ bẹ́ẹ̀. àjẹmọ́ àwọn mùsùlùmí ní ìmọ̀ tó dé dáadáa ìgbà yìí wọn ò ní a máa jà wọn ò ní a máa pariwo ṣùgbọ́n ní ìmọ̀ bá dàbí ṣe rí lẹ́mìí wa èèyàn bóde ní gbangba báyìí níwájú àwọn ọmọ àjọ rẹ̀ ó ní as God told me don't vote Buhari o if you vote Buhari you will lose your vote because even Buhari will die before the day of election in some gbàgbọ́ ló gbàgbọ́ sí ìbọn sínú Buhari ó kó tó dúdú ẹtí lórí ìbò bọ́ọ̀ bẹ́ẹ̀ ló fún Buhari kọ́ sọ ìbò rẹ̀ nù dc ayé òsì torí rẹ̀ lọ́rẹ̀ẹ́ ti chọ́ọ̀chì rẹ̀ pa áwọ̀. parọ́ ju subhanahu wa ta'ala náà lẹ́ẹ̀kì táyì lọ́rùn àwọn èèyàn tí wọ́n modernize ìrọ̀lẹ́dá jẹ́ ṣe nílẹ̀ lẹ́ni tó jẹ́ wípé àmọ́ kọ̀ọ̀kọ́ rẹ̀ ni àmì tí wọ́n kọ̀ọ̀rọ̀ rẹ̀ jà ṣùgbọ́n ní tọ́lọ̀ fi hàn wà ní gbèsè ayé rẹ̀ kò sí lórí tọ́lọ̀ wá yọ lọ́sí ọlọ́run wà kọ̀ọ̀kọ̀ yóò ti mọ̀ kúrẹ̀ prophet àwọn olùsìnmọ̀ wa wọ́n wá nìyẹn ọmọrin òun náà yẹn gbé wọnú ẹ̀sìn alisa sinam wa sọ nǹkan mẹ́ta yìí sọlọpọ fi dáríà tàbí ìmà mọsánfààní táwọn yẹn rẹkọọkọ mẹ tàbí ọmọrin anábìwá parí ọ̀rọ̀ ọmọrin kọ wá ní yẹjírú ńlá tó ọmọ yẹn ń ṣàdúrà fún àwọn òbí rẹ̀ kò sọ pé tọ́lọ rẹ̀ gba àwọn èèyàn wa máa bá ṣàdúrà kọ̀kọ́ wọ́n nínú tí máa ń bí ọ̀nà ọ̀nà láyé òní kéèyàn máa wé jẹ́ǹtì tó bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọ̀lọ́ máa wé jẹ́ǹtì sọ̀rọ̀ ìgbẹ́ tí ń darí ẹ̀wù báyìí ẹnìkan wáyé kà fífi di jẹ́lábìdé o ọ̀sẹ̀ tó gbáyé tó lágbájá náà ọlọ́gá àwọn ilé o ọlọ́wọ́n yẹn gbájúmọ́ wọn mọ jẹ́rà tí wọ́n ṣe ló sì jẹ́rà tó fẹ́ẹ́ nìkan wọn àgbà olóṣèlú ọdọ àpẹẹrẹ ọlọ́ni àṣírí ninety nine news of ara ẹni àwọn fẹ́ làwọn gbà sí àṣírí sì ní agbára ninety nine oh point ìkọ̀ọ̀kan láwọn fún àfa ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi ọlọ́run tẹ́tù mi bẹ̀rẹ̀ ìfura ninety nine news of ara kò sí àdíkè lọ́kàn báyìí kára ìdíkò lọ táàbì sọ pé nìkan ti ẹ̀kọ́ mọ̀ náà pé náà ti náà yẹn bẹ́ẹ̀ nìkan ló tọ́ ọmọ báyìí torí bí àdéhùn báyìí kò lọ kú sí ọwọ́ ní ókọ̀ kan làfà làgbọ́dọ̀ fà fà kan yóò sì máa ṣe ninety nine million rẹ̀ fún ninety nine days kò sí gbọ́dọ̀ yá tẹ̀sán wa parí sẹ́yìn ẹ wà tọ́jú ninety nine màálù ńlá àgbo ninety nine ìṣòro ninety nine àpò ráìsì ninety nine àpò ẹ̀wà ninety nine àpò èlùbọ́ ninety nine garawo epo ninety nine garawo òróró ninety nine tẹ́ bá ṣe gbó rẹ̀ tán ìtí ó wà jẹ́ àpò gbogbo ẹ̀ ninety nine million ìwà ni owó yẹn ibi tí sí ẹni ẹwà sọ́wọ́ pé ibi tí ń bọ̀ gẹ́gẹ́ ni pé wọ́n bá sọ pé àwọn onídìrí tó ń fẹ́ sọ́wọ́ pé wọ́n sì ní ẹni ẹni ọmọ ọ̀sán wọn mọ̀ twenty nine million kó ọwọ́ ọwọ́ ẹ̀kọ́ gbé láti ìlú ti gbé nàìjíríà nàìjíríà pẹ̀lú nàìjíríà ìbúrọ́dù yẹn nàìjíríà ìbúrọ́dù yẹn olùkọ́lẹ́sẹ̀ ìbúrọ́dù yẹn gàmì ìbúrọ́dù yẹn kí ni nàìjíríà million gángan ní ìtọ́fẹ́ gbàgbọ́ ìgbà tágẹ́tì. jẹ̀máà tá a bá fẹ́ mọ òótọ́ tó ń fọ́ sàṣà ìgbà tí ọlọ́run bá dé sẹ́ni kọ̀ọ̀kan wa tá a lè rántí pé ẹ̀ẹ̀kẹ́ láti ẹ̀lẹ́ sọ tí ìṣẹ̀lẹ̀ fún wa táwọn ọlọ́run sàánú yọ mí kí ló dé tá a dá lé gbaná ká lọ gba àbá wà wá balẹ̀ bẹ̀. ìwọ tọ́lọ́ pàtó lójú tó tó o sì mọ̀ pọ̀ ọ̀sẹ̀ ìwọ ọkọ̀ ká tó wé kò sáré lásẹ̀ o sì kẹ́kẹ́ lọ nìkan kí ló bá ẹ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ̀ ẹ̀ ìsàsẹ́yìn ní ìwájà lórí kọjú kébé báyà ẹ̀mí sísè ìtàkùn nígbàwé ní ìtàkùn ẹ̀mí sísè yọ ọmọ bẹ létà ẹ ẹwà ìwé yà àdúrà tó ká ló ń ṣe jẹmọ́nà kò sí ẹjẹ́ǹtì àdúrà o kò sí ẹjẹ́ǹtì ni o ẹjẹ́ǹtì àdúrà gbogbo àwọn tí àwọn kan bẹ nínú wàlẹ̀ náà wọ́n bẹ ń bí bómi náà o wàlẹ̀ ìwàlẹ̀ àwọn akọ̀ sí wọ́n ń sá fún súnmẹ̀ èmi máa ń pè wọ́n ní own limitation wọ́n wá máa ń sọ wípé educated làwọn ẹlẹ́tà yìí làwọn ẹni tí ọkàwé làwọn kó sí rẹ̀ di sí ẹni tí ò tún ọmọ ń jìdá ilé kí lọ́dọ̀ wa onírin wọn jẹ wọ́n sì rò fún àlọ́pọ̀lọ́ owó kan sùn náà ni ọba yìí ọba gbẹ́wọ́ torí torí dàgbà tó orí ẹnu rò tí ọkọ ọkọ sọ lọ́rọ̀ wọn fi ẹlẹ́gbàá ah dàrẹ́tọ̀ ẹ̀yin náà ní sá ah wọ́n á ní àtọ́bẹ̀kà ah yàtí ìwọ̀n náà mọ̀ ẹ̀ náà mọ̀ tá a sá igi náà ẹ̀ mọ̀ nígbà tí ọ̀kadà gan tó igi náà mọ̀ náà dúró lé kí ó tára wọn bá tó sì gbóni ṣe ojú jẹ náà lè ṣe ní asára mọ̀ tá a mọ̀ lẹ́nà yàtí kàwé àbí two five ní tọ́lọ̀ fún àdàgbé àpọ̀ gbogbo àwọn àdàgbé lẹ́yìn náà wọ. ẹ wo bó ṣe dàbí ẹgbẹ́ tí wọ́n bá jí àṣà àbí wọ́n máa béèrè pé sí ojú ọ̀nà òwò ọ̀nà ẹ má ẹ má bìsí wa ọ ṣé èsì ẹ̀ dáa pa ọkùnrin lágbè yìí tàbí lóòdù ojú tí ọ̀pọ̀lọpọ̀ wa mú ọ̀nà ọ̀gbọ́n wa àwa fẹ́ tẹ̀ lójú káwọn lẹ́nu papọ̀ àwọn tí ń dà nìkan lẹ̀ gbẹgbẹ́ sàárà àjẹyọ̀ ọmọ òkú ṣé mẹ́ta ilé kan ìbéèrè àkọ́kọ́ lọ tọ́jú pé mẹ́ta ilé kan ni ṣé àyè sábàtà ìtìsọ́sọ́ sọ́dọ̀kọ́ ni mẹ́yìí bí àmì ìlú ìlú náà bẹ́ẹ̀ ni ṣé tí ó máa padà bá òkú nínú ṣe olóore sọ gbọ́dọ̀ jẹ́ pé àti ara ẹ̀ka tún rẹ̀ ni ó ti wá àwòwálà lè sọ ẹ̀lẹ́ yẹ́dìrúlá sọ́dọ̀kọ̀ járí àìkò ló ṣe fún rẹ̀ sẹ́lómi náà lè ṣe fún tí ó sì ní dọ́mà rẹ̀ àtó àwọn obìnrin náà bákan náà gbọ̀ngbọ̀n tó dá mọ́sálà ilẹ̀ oná ni ọ̀rọ̀ tí a lọ sọ̀sá sọ wípé wà àlẹ́ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìlà rúnsàlà ọmọ nìyẹn kan kò sí tí kò àbálòdò náà fi tọ́ba sí i. apákan àfa sọ pé àyà ìwọ náà ti parí wọ́n ti fi àyà mi rọ̀gbò torí pọ́n padà ń sọ fún anú sọ́ọ̀tù tó rù wípé wà lẹ́yìn ìlànà àmàlù wájú tàbí àtúntò ìyá tó kéde. mẹ́rin alihamdulilayi ìdòwìyá tàwọn ọlọ́run àwọn ọmọ kan tí wọ́n tètè fàyè lẹ̀ torí ìsìláàmù àwọn bàbá wọn ọlọ́run wá gbé ọmọ náà ga lálẹ́jẹ̀ náà tí wọn ò sì ṣiṣẹ́ níbẹ̀ iṣẹ́ ẹlòmíì sì yẹn jẹun àwọn àkókò ẹ̀ papọ̀ ibi tá a fọwọ́ wa mú tútúbà tó yẹ láti lórí ẹ̀sùn nìkan ó ní hadith náà wá nínú sunan nínú musnad wà fún sọ́dà àbùnà sáyẹn hadith àbí rọ́rọ́ tàbí tàbí nàkọ́ ó jí ọkọ́kọ́ yé wa gbàgbàgbàgbà wípé sọ́dọ̀kọ̀ jáde àtàlẹ́ bí wí kìí ṣe sọ́dọ̀kọ̀ jáde àtàlẹ́ wí àwọn ẹlẹ́mìí táfà wí kìí ṣe nǹkan mẹ́ta nìkan hadithi hadithi hasan ó ń sọ lọ́dún ní sọ́dọ̀kọ̀ bọ́ọ̀ sọ́dọ̀ inna mimma yadhaqu al-mu'mina min 'amalihi wa hasanati ba'da mawtihi àwọn tí ó tún bọ́ mú mi nínú sí ọwọ́ rẹ̀ àti dáadáa rẹ̀ tí ọ̀bà sí láyé mọ́ ó sì ọlọ́run ní ẹni mẹ́rin àlámàwò wà nàṣà ọ̀rọ̀ gbogbo màmí èèyàn bá ti kó àwọn èèyàn tàbí ọ̀sán náà kí ìmọ̀yìn ọ̀fọ́n ká kí ni ìtumọ̀ àdéhùn ọlọ́run fún yàn ní ìmọ̀ kọ̀ọ̀án ọwọ́ á kó àwọn èèyàn. èyí ò tiẹ̀ nímọ̀ kúránì ọwọ́ àṣìṣe mímọ̀ yẹn ò ṣe ní parẹ́ ọkọ̀ wà bá padà ní mọ́mọ́ náà fà àwọn tí wọ́n mọ̀ ní kúránì wọ́n máa ń gbà nínú ìlànà owó oṣù tọ́sẹ̀ ìrìn gbà ó sì tọ́ ọmọ mélòó tẹ máa ń kó bẹ́ẹ̀ kan wọ́n ní ogún ọmọ náà lè lọ kán máa pọ̀ nínú pé ti máa ń fi one one thousand oṣooṣù bí ìgbà tí mo fi ogún ọmọ sílé kí òun wà lẹ́nu ìtumẹ̀ náà ìmọ̀ ṣẹyọ káàkiri ìmọ̀ ọ̀gbìn sixty thousand sísàpọ̀ máa ń fún yẹn ẹ bá tó wá twenty sí tó fi lè jẹ́ méjì ṣùgbọ́n agbára ní ojú bá lọ. tí ọmọ ẹkú gbogbo ọmọ tí wọ́n gba ọ̀nà yẹn kakura hàn gbogbo ìgbà tí wọ́n bá ń ti ń sẹ́gbẹ̀ tí ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ yọ ọmọ àgbàlá lọ. táwọn bá tún kọ́ ẹ̀ lómi yóò tún bọ̀ tí wọ́n tún kọ́ ẹ̀ lómi yóò tó bàbá rẹ jẹ́ wọ́n kúkú ẹ̀lò mí jẹ́ kúkú ẹ̀lò mí jẹ́ kúkú ẹ̀lò mí tí tí tí tí yóò gbẹ̀yìn dára. ìsàkóso. ó sọ̀rọ̀ tó ní ìdìmẹ̀ àdìdámọ̀ wọ̀nà ṣàrọ̀ ìmà ó fà wíyà wọ̀nà ṣàrọ̀ ó tún fọ́nà yẹ̀ká. wọ́n ní ẹgbẹ́ ìbàjẹ́ kùráwà ìbàjẹ́ tíà ó ní ẹgbọ́ bàbá bá ní ṣe tí àtọ́wé pé sẹ́tọ̀ ní sọ yá ó ní bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ọmọ à ọmọ ni ọmọ wá tó ṣe ọmọ wọn. ọsà ah, àbá lọ ọ̀nà gbọ́dọ̀ fún ọmọ bàdà kápẹ́ ọ̀nà ká ìwé ìjọba ti mú sáfẹ̀kẹ́ máa ká ìwé ìjọba ti mú bẹ́ẹ̀ ọlọ́gbọ́n kan fún báwọn kan náà tí wọ́n fún kan náà tí wọ́n kan náà tí wọ́n kan náà tí wọ́n kan náà. bákan náà bá a ṣe wí náà àwọn ìlú àlámà wà lẹ́sàrò tàbí géèjì ọlọ́rin kọ́lá ìbí ńlá ọkọ́lá ìbí ọwọ́ akójú àkọ́kọ́ sí káwọn ọmọ àkàtì àgbẹ̀ nǹkan àgbẹ̀ ọmọdé ọ̀rẹ́ sáfà ìgbẹ̀rún káwọn ìpara fún oṣù kọjá lẹ́kọ̀ọ́ sí àdáyé ní oṣù mas é masu bishokon homem da se kuma ya ne ya wuka kai kaka ya wuka kalkuka kun saba kunka kun saba kunka kun saba kunka kun saba ohun tó ọ̀rọ̀ kò sì máa ń yọ ọmọ bá dà lọ. gbogbo bí ẹ̀sìn lè nà ṣáwọ̀ ọmọ ò nà sọ èèyàn ó sọ̀rọ̀ àwọn tí a ń kàkẹ́ o ẹ̀ka kọ́ra ọ̀sọ́ ikú ọ̀pọ̀lọpọ̀ mùsàkùmùsàkù mùsàkù ni páálí tí wọ́n ọkọ̀ àìsí mùsàfù ọwọ́ ara ogún rẹ̀ ọwọ́ àfáà jẹ́ ń kọ̀ọ̀rọ̀ àìsí kàràkà jọ̀rọ̀ èjì ń sì dáàdì wá ju mbẹ èjì ń dáàdì wá fa ìlú mbẹ jẹmọ ẹ kà máa wà wẹ táwọn bá máa ká ní ìrora náà wọn bá jẹ lọ sọlá bọjá ìyá bọ ẹgbà sẹyìn ẹlòwò ẹlòwò mọ́sálásí lọ sí ibi tí ẹ ti ní ogun ebi táwọn yẹn bá ká yìí wà lẹ́ owó tí ẹ fi ń dín kàrún ọ̀rọ̀ àmọ́sọ yìí. òkú ó wà lẹ́nu ilé ẹ̀ ní rẹ́ẹ̀lì kẹ̀kẹ́ tí ó sọ fún ọmọ pẹ̀lẹ́ ọmọ náà kù tó dàgbà kan gbogbo ara aṣọ rẹ̀ ní kíkí epo. mo sọ fún báwọn ọ̀rẹ́ mi ti dé lálẹ́ kù wọ́n dẹ̀ kó òun wáyé síbi òkú màmá mi kébi wọ́n máa wá pa sínú àwọn olùlọ́gbé fáwọn rẹ̀ jẹ̀mọ́ wọ́n wá pé tí wọ́n ra wọn gàgá lẹ̀ wọ́n ṣe nǹkan tí mo ṣe lẹ́nu tí wọ́n ra wọn. gbogbo ọbẹ̀ nígbà tí wọ́n wá láti gbọ́ òun ẹ̀ka wọ́n sá ń ti ṣe àwọn ìgbà àwọn olókùn náà sáàkì lẹ́nu kí láà dà sí ẹ̀rù bá wọn àti ìwé bàbá wọn àbábá kan wọn lẹ́yìn àwọn àwọn ìgbà jẹ́ àti ọjà kásán náírà ló ń ka jọjọ ká sọ̀rọ̀ sí ìbànú wa gbogbo àwọn afáàkì àpàrà wà wá mẹ́rin rọ́lẹ̀ ní ọ̀gá wọ́n sá pàdé bóyá tí fàì ní ọjọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ ìdá wọ́n sá tàbí ẹ̀fẹ́ bára wọn ẹgbẹ́ mi sì gba ilé ṣe ìdòdò ní gbẹ̀sẹ̀ dé mi wò lè wẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ọ̀wẹ̀ gbogbo ẹ̀yìn tí ní ìsìn tí gbàgbé gbà yìí kí owó kílẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà wí kò sí tí ó lè sún òkú mẹ́wàá yóò máa náwó bàbá rẹ̀ ní o ìyá rẹ̀ ní o yóò máa náwó ni ló fi jẹ́ wípé gbogbo ẹnì tó lóun wọ́n bà kẹ́ olórí àpẹẹrẹ ẹ̀yẹ gbogbo rẹ̀ torí téèyàn fi ran ìtọ́ràn ọmọ ilé àlọ́ bá ti ń ṣe lójú rẹ̀ ọ̀rọ̀ ọmọ tó gbé sòkòtò bẹ́bẹ̀rẹ̀ ẹ̀jì ó sì dá ayé ọwá ní orin kọ́ni yóò fi bí ọ sínú tẹ́ èèyàn àwọn àgbàlagbà ọlọ́run fún náà ẹ̀yìn pọ̀ wọ́n ní àìfowóró yìí kọ́mọ́ kọ́ lẹ́nu ló ti mọ̀ ní ọ̀pọ̀ àwọn ọmọ nǹkan àkọ́kọ́ ìdìmọ̀ ìdìṣàrọ̀ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì wàwọ́lá dàn sọ́ọ̀lì à ń tàwọn ọmọ tí ó sòbí rẹ̀ láǹfààní ìlọmọ tí èsì ẹlẹ́bọ o jẹ̀mọ́nà ṣètọ́n sí wá sí wà lórí wa tá a wá fẹ́ kí wà láàyè kọ́ bọ́ sí náà aláwọ̀ yóò sì rí ọmọ ọmọ lójú ọ̀nà oríire báyìí lójú ọ̀nà oríire báyìí yóò sì bẹ̀rẹ̀ sí máa bímọ ọmọ wọn ti dárò wá sí ṣé bí lọmọ orí náà ti ń dá sí o nígbà ọmọ orí wọn dá sí tọmọ rẹ wá fún un kódà à ah, ṣe é gbàgbé máyẹlẹ rọ́bọ̀tì kò jọ ni ọmọ ẹ kàwé mọ ọmọ ẹ àmàyẹlẹ rọ́bọ̀tì tẹ bá gbọ́dọ̀ ẹjọ sẹ ìyá yìí ṣe ẹ ó ní là ó ní kíta rẹ mẹlẹ lòdù báyìí yẹ máyẹlẹ rọ́bọ̀tì ni ah, ẹ ẹ báyìí wà tó mọ pọlì náà mà ọmọ sí ọmọ táyé bá ń kàlàyé ọmọ pàrọ ẹ ẹ yóò àyè tó ẹ̀sìn ni tí bàbá bẹ́ẹ̀ yọnu sí ó súnmọ́ pọ́jẹ́ pé náà náà ìsàtàwájọ́ gbà kìá náà torí bí ó ṣe kí ṣòkòtò bàbá náà rí mu kì í ṣe tẹ̀blíìgù ṣòkòtò rẹ̀ máa ń lo òkè o tẹ̀blíìgù ẹgbẹ́ ni ẹgbẹ́ kan ní tẹ̀blíìgù gbogbo wàrà méjì lójú ọ̀rọ̀ yìí kọ pé mùsùlùmí tẹ́ ẹ gbọ́mọ lẹ́yìn mi tẹ́ ẹ fẹ́ fi ọlọ́jọ́ gbà kìá náà gbogbo ẹ̀ bá ti jọ́kùnrin yìí gbogbo ọ̀rọ̀ ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ gbogbo ṣòkòtò kí kọjá kókósẹ̀ ìdẹ́kọ̀ sábà ni ẹni tí wọ́n gẹ́gẹ́ bí ọ̀sán báyìí ọ̀sàbàlì ọmọ rinu inú omi ó ti wọ́n bàjẹ́ tó wọ́n ní kọ́ wọn mọ kí wọ́n ń bà wọ́n bínú lẹ́sẹ̀ bá ti pọ́ máa ń sẹ́sì ní tí wọ́n bà wọ́n jẹ́ náà ní wípé ṣé ń sì jèrè ọmọ yìí torí ẹ̀sìn ò ní jẹ́ kí ó lè kó gbọ́ ẹ̀ mọ́ra wọn àwọn tí ń kó mọ́ra wọn náà ní àpá àwọn òbí rán lẹ̀ láyé yìí tí ò gbúrò fún wọn ṣé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n táwọn àgbàlagbà wí ni wọ́n ní akánjú lọ́wọ́ ogun orú wọn lọ arìnbẹ̀rẹ̀ lọ́rọ̀ ọjà orú wọn dá ìwọ̀n ọlọ́run fún mi ni wọ́n máa jẹ ogun orú wọn dá gbogbo akẹ́kọ̀ọ́ ló wà ní ẹ̀yìn kọ̀ọ̀kẹ́jú ni náà ó lè ràn tọ́jọ́ mẹ́tẹ̀lélójú wa olóbi rí bàmú bọ́ọ̀jà ń di ó sì rè bọ́ọ̀bọ̀ ọ̀pá bọ́ọ̀bọ̀ òkú lẹ́sẹ̀ bọ́ọ̀jà ń di mílíọ̀nù bọ́ọ̀bọ̀ ọ̀pá bọ́ọ̀bọ̀ òkú lẹ́sẹ̀ àwọn olówó ojúmọ́ náà jọmọ kò sí ibi téèyàn lè wà nàìjíríà yìí lónìí tí ó wà jẹ́ pé ẹni oró kan wọ́n máa dáwọ́ jọ fún yọ́ máa wá ní one million lójúmọ́ àfikójójú náà méjì ní sẹ́tà ń ṣe iṣẹ́ àṣejẹ àti iṣẹ́ ọ̀la iṣẹ́ àṣejẹ ọwọ́ kan ní ìṣe kì í sí ìsábà yógan iṣẹ́ ọ̀la ọlọ́run parí iṣẹ́ tó lé eléyìí wọ́n máa ń dájọ́ fún yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ṣe wọ́n àwọn akófẹ́ nìkan gbà ń bọ̀ wá nírọ̀lẹ́ abẹ́rẹ́ tó ti fàbùdé ìṣe ilẹ̀ ní ìbò tí ọlọ́run lọ́wọ́ àpò bẹ́ẹ̀ wà ní ọlọ́run tó bẹ́ẹ̀ èyí ò lè sọ̀rọ̀ ẹ̀ lọ́dún kankan kankan wà ní ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ yàrá subhanahu wa ta'ala ọmọ rẹ olú ọmọ tí ń kírò ọmọ tí ń gbáwẹ̀ ọmọ tí èso oògùn ọmọ tó gbọ́dọ̀ mọ̀ subhanahu wa ta'ala tó bá jẹ́ wípé ìntàn níláyé òwò ni akọ́lé ni a sì kẹ̀kẹ́ ní ilé ń bí tàbí oríire ọlọ́run ò ní tó bá ń fún ànínábì níjọ́ tí ó níyàwó nígbà tí wọ́n fẹ́ fẹ́yàwó ẹ̀ náà yàwó akọ̀díjà bá àkọ́kọ́ lóbìnrin láyé ẹrù ọ̀díjà ilé ànábì ọ̀bá wàlúwàyà ànábì ló fi lè tiẹ̀ lẹ́tọ̀ọ́ kó lọ léyàwó ẹ̀ sọ́kùnrin ọ̀gbọ́n àrùn fúlà ṣé ṣé ṣé ayé níwájú tàbí oríire kápẹ́ńtà máa ń ní bẹ̀ ní tàbí oríire anábì ò ní kú lọ léyàwó òdìjẹ tẹ̀mí àti mọlọ́ọ̀ látara rẹ̀ tààtọ̀ jèrè tọ́jẹ́ pé aláìní wọn láti jẹ̀mí náà wọ́n ní ó nílé ayé ìlọ́nà mẹ́wàá olùsí àjẹm náà jẹ̀mọ́ bẹ́ẹ̀kì gbogbo bóríkà ìgẹ̀rẹ̀ fúnlẹ̀ rántí kọ́rọ̀ tún ní kẹ́mí mi mà gbogbo ní ti mẹ́móríkà ló dání yóò ti bẹ́ẹ̀ gẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni tí a ọ̀tọ̀ lórí rẹ ọ̀tọ̀ ni táwọn pẹ̀lú rí rẹ wọ́n lè sọ àyà ha ọmọ rẹ ọmọ rẹ sọ̀rọ̀ rẹ ọmọ rẹ lọmọ tí máa ń dàbí bọ̀ ọmọ rẹ lọmọ tí ẹ̀ ní bá gbọ́n ti ń sádà kéèyàn òun mú ìmọ̀ báyìí ó sì dákọ̀ ọmọ làkejì rẹ lọ́nà ìbínú ọlọ́run jẹ̀mọ́ra alẹ́ sọ pé ẹni tó ń ṣe bíi ìbí náà ni ó ṣe ṣùgbọ́n ìwọ náà ṣàánú àwọn ìjọba fẹ́ gbẹ̀sẹ̀ lára ẹjọ́ sí ọ̀pẹ́lú àwa tí a jẹjẹ àkọsàmọ́ àkọsẹ́ wo ṣùgbọ́nsẹ́ tó tún lè rán apọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ ìwọ ló ní á pé lágbájá o ti ṣẹ̀wọ́ náà wọ́n wá fẹ́ bọ́sọ ìlọ́rùn rẹ̀ mẹ́lùú àwa tàkọsàmọ́ wa wọ́n sì bọ́sọ ìlọ́rùn rẹ̀ wọ́n wá náà ó di méjì bákan náà wà mùsàfà ń tà ọ́kà wù àbí mùsàfà ọkọ ni àbọ̀tẹ̀ wọn àfáwọn èèyàn mùsàfà tí a bá lè kọ kura nísì kankan àwọn masjid àgbàna àbí mọ́sálásí lọ́kọ́ kọ́kọ́ wọ́n wò láyé. ọlọ́run ní bẹ́ẹ̀ ní sùnùdíyà ní ìtàbí ọdún bíi mélòó sẹ́yìn ọba tó kú yìí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fẹ́ kàfàsì gbogbo àwọn ilé tí wọ́n ń bẹ ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ gbogbo àwọn òtẹ́ẹ̀lì yẹn ìjọba wa ní báyìí ìtàn fẹ́ torí ẹ̀fẹ̀ ẹnì kò sọ fóun òfin lé òun lẹ̀ òtẹ́ẹ̀lì sí owó táwọn èèyàn lè ti kéke wọ́n wá ń wọ̀n mítà kaba yìí níṣì owó nàìjíríà wọ́n ń ta wọ́n ń ra ìjọba ń rà lọ́wọ́ bíi two hundred fifty million àwọn kan wá ń bẹ olówó ni wọ́n ọ̀rẹ́ jọ ní ẹ̀ wọ́n ní tọ́fẹ̀ tó bọ́yá bí thousand meters lẹ́yìn ní lọ́ra gbogbo wọn mọ́kà gbẹ́rin owó wọ́n bílíọ̀nù yọ́ rẹ̀ bílíọ̀nù tẹ́máìsì lọ wọ́n wá ní àwọn fílẹ̀ fọ́lọ́ nítorí pé náà bá pinlẹ̀ sọ wípé àbá wo tẹ́lẹ̀ tí ìjọba ọ̀bá lè kọ́ mọ́sálásí tàbá lè bẹ̀ tí ọ̀bá lè kọ́ lẹ́bẹ̀ kò kúnlẹ̀ àwọn ọ̀làgbára àti pé káwọn ọ̀wá máa kírù mẹ́ ṣùgbọ́n ẹwà náà tí wọ́n máa kírù yìí lórí gbogbo àwọn èèyàn mẹ́lẹ̀kẹ́ máa ṣe lórí pọ́ọ̀tì àwọn ilé ìka ìgbókò mẹ́lá sí nígbà tó ní àpò àpẹẹrẹ lásìkò náà kí ni ilé ìgbà náà tó owó wò lọ́wọ́ rẹ̀ wọlé àwọn òbí owó. mo mọ ẹni tọ́jọ́ yìí pé ọgbà three hundred billion ní náírà wa ọ̀dà kejì ìfọ̀ọ́sí ṣe ní wo torí ìfẹ́ ẹnu rẹ̀ yóò sì máa sọ nǹkan tí ọ̀rà pẹ̀lú ọlọ́run tẹ́ ẹ bá náà ti kọ́ mọ́sálásí lọ ẹ̀kọ́ wọn lọ tí ọ̀gbà lábàrà ti kó lè di mọ́sálásí blọ́ọ̀kù kan lábàrà ní ká òun lọ ẹnìkan àkọ́ mọ́sálásí kan lọ́wọ́ òun náà fẹ́ sí dáadáa o bàbá àwọn ti kú ṣùgbọ́n náà tó lè lọ́dọ̀ èyí tó bá sá kà ń bẹ ẹ̀wọ́n sí èyí tó bá sì kà bẹ́ẹ̀ lórí odidi gbogbo tí wọ́n ti lára mọ́sálásí lódidi ọ̀nà ọ̀wọ̀ owó kì máa yẹ èmi ọmọ bí àdébì ni máa ń bá lẹ́yìn láyé mọ́sálásí rẹ̀ sọ kí lọ́n kí á nà ó kẹ̀mí lọ́n nínú wáyà mi wà lẹ́wọ́ mọ́ aṣọ ọ̀dọ́ ti kọ́jà kọjá pé bí téèyàn kọ́ fọ́nà tó dé mọ́sálásí ojú bí tí ẹ̀yẹ ọ̀dọ́ tù tó ti lè sàbá lọ ọ̀dọ́ tí wọ́n máa ń pẹ̀lẹ́ yọ ológo ṣùgbọ́n in tó súnmọ́ bí àdàbà ni ṣùgbọ́n ní tó tó tó la bí àrùn báyìí lásọ rẹ̀ kèsì yìí orí ilẹ̀ láti máa yéésù wọ́n èsì ìdáàbò wọ́n sì máa ń jẹ́ jìnnà wọ́n lè jẹ́ lọ́rù nìjẹ́ tí wọ́n tún wá aṣọ ìbàdàn padà wọ́n máa ń rìn jìnnà gan àwọn ẹyẹ wọn àlóbi wá ní ibà àjẹbí tó ti sàbá ibi táyà ó ti sàbá ni tí n bá mú ọwọ́ mi gan ti bá dàdé lẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ àdébí ìdíje bá wa kọ́ mọ́sáàsì àwọn àfọwọ́ ní ìdí ẹ̀ ní wípé tó bá jẹ́ pé wọ́n ní mọ́sáàsì ló didi tí wọ́n bá wá sírò owó èèyàn bẹ́ẹ̀ kò ju rúbi tí ẹyẹ ti lè sàbá báyìí lọ ìtumọ̀ rẹ̀ wípé gbogbo tó dé bẹ̀ ó ní seventy naira bọ́dẹ̀ lọ́wọ́ làwù bẹ́ẹ̀ náà kìrìjà náà ọlọ́wọ́ kọ̀ ní ó fúnra jẹ̀ náà mọ́sáàsì táwọn kan sì tún dúró dúró wípé táwọn ọba máa fi wọn polówó ọjà àti tàwọn lọ́nà òjì àwọn òrùka yé lè rọrùn fáwọn. pé mọ́sù gẹ́gẹ́ gẹ́gẹ́ nínú ìlú mọ́sù lè gbọ́ mọ́sù yẹn bí tẹ́mi ọ̀lẹ́ bí ń pa ọ́ ẹbí ẹ̀ tí mi lọ ní ọkọ́ òṣùkú rẹ ọmọ sí o ọ̀rọ̀ ìgbà tó ní tẹ́ńkọ́ bá ṣe náà lórí tẹ́ńkọ́ o ní ti fi ń dá sí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bá a ṣe rí ìrọ̀rùn fún àwọn mùsùlùmí ẹwù bí àgbà sí mọ́sí náà mọ̀ náà àwọn mọ́sí náà mọ̀ náà odi mẹ́ta sọ́ni odi mẹ́ta. Awo bẹ́yìí dáńdé àbùnà yìí sẹ́bí ìgbàna àbọ̀kọ́lé fún àwọn tí wọ́n jẹ́ arìnrìn àjò tọ́nà mímọ́ ọkà kúlẹ̀ owó nílẹ̀ ní four flat ìmáàmù ilé gbogbo tí àwọn olówó ọ̀pọ̀ yẹn nù méjì ni àwọn kan bẹ tó pé wọ́n rú lọ́nà àlàyé ṣùgbọ́n anábì sọ pé gbogbo ẹni tọ́lọ̀ ó dòwò yòówú ló fún yọ rẹ̀ ni tí ó máa tọ́ sọ́nà tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pírọ́dẹ́mù tó ló kọ́kọ́ máa ń ní wípé owó máa ń bóyàn lójú kì í fẹ́ géèyàn bá màlù tọ́lá àwọn tó pọ̀jù tí ó lè fún yàn mọ́nà tí ó wúlò fún yàn àti òtó yàn olówó ẹgbẹ́ rẹ̀ wọ́n dọ̀kọ̀ bákan náà ìbákanáà wọ́n sì lọ máa ronú ṣùgbọ́n àtọ́ lè rí nàírí ti gbà ẹmẹ́sìnlá yìí àwọn òjìjí nígbà tó kọ́kọ́ fẹ́ fún mọ́nà tó ní àkókò jẹ́ owó ojí ní ojí a máa lọ ẹ̀sàwọn ọ̀gá ẹ̀sàwọn ọ̀gá yìí ẹ̀rù pọ́blẹ́mù yìí kò sí bẹ́ẹ̀ tó wà lẹ́yìn kí ni kí la fẹ́ gbàgbé òjì o ṣé ẹ̀mí ẹ̀sà ti gbé ìlú yorùbá ìdí sì sọ̀kọ̀ ẹ̀mí ti ẹ̀sìn mà Ibrahim gbogbo ògbà tí èèyàn bá ti lọ́ọ̀rẹ́ kọ̀ọ̀lọ́ tàbí sọ wípé àwọn tí ń sí tí ń sí ṣáájú ẹ̀sìn àwọn ìdí tó tó ọ̀wọ́ wà ní gbólé ní kọ́ńtàtì mọ́mọ́ yẹn ẹ̀dá gbogbo ẹ̀ lẹ́yìn bájọ́ wípé ọba yí àlẹ́ ìlànà tí ẹ̀ bá rà sí ìwẹ̀ sí wà ní sinmi yẹn bẹ́ẹ̀ ní sinmi béèyàn bá kọ́ bí ẹ̀ bá ní owó lọ́ọ́ ní ìsìn tó fi kọ́ńtàtì bíi mẹ́rin mẹ́ta lẹ̀ wà lọ́ọ̀yà àwọn tí ọmọ ẹgbẹ́ tí ọmọ gbàládá lọ́dọ̀ ní ọmọ ẹgbẹ́ àwọn kírísítẹ́nì mi wọ́n ní kíní kan kọ́pà association catholic ọwọ́ àwọn ọmọ ohun tí ogun tábí ní sọ́ọ́lẹ̀ wà fún ìgbọ́ gbogbo ẹni kọ́pà tí a bá sẹ́ ti sọ́yọ́ state ní ìsìn tó wà ní ọmọ ẹgbẹ́ wọn yọ ọkàn lọ sẹ́ńtọ́ tà sí wọ́n ti fún lẹ́tà ilé tí ọmọ ẹgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí ó ti sáwọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ sọ mùsùlùmí tó nílé fún ọkọ́pà náà ẹ sọ mùsùlùmí tí wọ́n gbà ilé yìí o wọ́n fi ilẹ̀ fún ẹni ara bá ní tọ́wọ́ ajágójì títí èkẹ́tì ààrẹ ó dà ẹ ń palẹ̀ síbẹ̀ gbogbo wàjọ́ bá sí mọ́ yọ bọ̀ wọlé rẹ̀ àwọn náà rán àjírọ̀ àwọn náà rán àjírọ̀ àbí omi ìlọ́fà kéèyàn fa mi ọgbẹ́ bẹ̀rẹ̀ ó ti ẹ̀ bá wà lóòrùn ó sì bọ́ wọn lé alẹ́sàsà fi gbé ó ń tọ̀ wọ́n máa rí lálẹ́ tí ọ̀bà tó sí máa tó wọ́n lálẹ́ tí ọ̀bà tó sí máa tó wọ́n lálẹ́ tí ọ̀bà tó sí máa. a ò sọ́dà kọ̀tà àkọ́jà mi máa lè yí fi fi àyà fi sí hàkì wà fi àyà ti àbí sàrà lè yẹ sí àkọ́jà èèyàn fún sàrà ìdájọ́ nígbà tí sẹ́mi lọ́wọ́ tí ò tí ì tí èsì ìsìn pé kò ní ìdí nǹkan mọ́ ilé títa ọ̀dọ́ náà afọ àjọ sọ̀rọ̀ níbi ìjẹ lásìjẹ wọ́n ní kàkà hàmdà ìgbéyà ọlọ́run tẹ̀ sí ọmọ náà hàmdùlá kó lè ta ló wà láyé ẹ̀ka ló lè fáwọn sáàdùn ẹ̀yẹ bọ̀bọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀dà ọ̀dà kájẹ̀ bá kìkan sí ẹ̀yìn ìdúró pẹ̀lú bẹ́ẹ̀ ẹkíjẹ ẹ̀kọ́ wọn kó lọ́wọ́ sí ní ọmọ kí ni àwọn ẹgbẹ́ lè gbẹ́gẹ́ lọ́gbẹ́ kí ni ìwúlò rí láwùjọ ìwà ìsinmi òsè ilẹ̀ tí wọ́n kọ́ kí ẹ̀yìn àárín ibi àárín lọ pẹ̀lú àwọn ẹgbẹ́ ìyọ̀wọ̀ rẹ̀ jíìpù lọ́wọ́ tẹ̀lé sọ́dá kọ́ gbogbo bàtà bàbá lọ sí wáàsì àti gbogbo ẹgbẹ́ bá ń kọ́lẹ́kọ̀ọ́ ẹni lọ́mọ nílẹ̀ sísúbá tẹ́lẹ̀ wọlé làwọn sísúbá tẹ́lẹ̀ wọlé làwọn sísúbá àdìbẹ́bí ni àwọn ilé sọ́kùn ọ̀gbọ́n wà lọ́sílà òní yóò máa bá mú ìrìn nígbà tí wọ́n bá sí ma. tá a bá wọ kòkìrì látòkò délẹ̀ òun ló ṣe é fúnra rẹ̀ ara ẹ̀ ló ti wá ọkọ̀ mọ́sálásí gbogbo ọ̀gbọ̀n yẹn ọkọ̀ marí lẹ̀. bákan náà ọkọ̀ lé fún àwọn ọmọ ọmọdé ọ̀nà ni bákan náà ọ ọ ọ ó ṣètò omi ni káàmì ọmọ ni gbogbo lábẹ́ ìpàtà yóò máa bá yàn nígbà tí èèyàn bá sí wọn bí ìlà ìyàrá sí dáadáa tó wá pín in bẹ̀rù àbí òkun in bẹ̀rù sọ́ọ̀kan mùsùlùmí sọ́ọ̀rẹ́ ní lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ kíkàgà ìyá ah, mo pẹ́ kíkà fọ́ọ̀rẹ́ yẹn ṣé o náà lẹ́yìn díẹ̀díẹ̀ àwọn àṣìṣe wà débi qira'atul Qur'an kéèyàn ọ̀ka Al-Qur'an kó sọ ilé ládàá rẹ̀ kó máa gbógun rẹ̀ sọ́mọ lè ṣe fún òbí ẹ̀ sí ọ̀rẹ́ lè ṣe fún ọ̀rẹ́ rẹ̀ bákan náà séèyàn lè gba àwọn alágbàkà àti méjì méjì yálà kí ọwọ́ mílíọ̀nù sẹ́yìn pẹ̀lú àwọn ilé ìwọ̀n náà yìí ní láì tààlà ní ìsìn àti gbàgbé sàárà kó àti wọ́n máa ń rúwòrán sàárà ṣíṣe nínú tí ń gbogbo ìta sọ̀rọ̀ ìlú ọjẹ́ sọ́dákọ̀ járíà sọ́dákọ̀ tí èsì járíà tí ọ̀ máa san tí ládàá rẹ lè pin akẹ́kẹ́ òun kọ́ amazon náà kì í lè láì tààlà tí ó bá tó lè tún àti bọ̀ nígbà tó fi wọ̀ ìbára ìyá alihamudulilayi alihamudulilayi lẹ́dí ọlọ́pàá ìfọdùmá yẹ́rì bá láti wà tó rántí. أحمده وأجل وأشكر نعمه وأنا وأنا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله هذه وصيه رب العالمين خلقه قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يسر لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد